إن الحمد لله نحمده ونستعينه ونستكثره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مدل له ومن يدلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وآله وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار السلام عليكم ورحمة الله وبركاته أقني فولو وباوا جل وعلا أطرى إكياتي فوج شلون النبي ومحمد صلى الله عليه وآله وسلم تلوغو تلون سبحانه وتعالى a ó tẹ̀síwájú nínú tíra tí a máa fi ṣe ìdánilẹ́kọ̀ọ́ fúnra wa lówùrọ̀ tó ní oná ni tíra alwajizu fi síkẹ̀hì súnná walkitabil aziz àfá tó tó tagbátẹrù àti kó tíra náà jọ ni àfá abdulazim badawi ọlọ́nkọmọ́sà bá lọ́ra àfá náà báàbù tí a sì ń kà lọ́wọ́ oná ni àwọn nǹkan ọ̀rọ̀ tó ní níjókòó tó kọjá aṣọ nínú aṣọ akà nípa àwọn ààwẹ̀ tó jẹ́ ààwẹ̀ tí èsì ààwẹ̀ ọ̀ranyàn àwọn ààwẹ̀ àgbàgbọ́ rẹ̀ ẹ̀pẹ́ tí ẹ bá gba ẹ̀yìn ò ní ládà má kìí ọ̀ràn ní wọ́n ibi táwọn ti bẹ̀rẹ̀ ní àwọn ààwẹ̀ tá a kọ̀ sí ẹkéyìn ó gbà àbáwọn ọjọ́ tá a gbọ́dọ̀ máa afani al'ayyamul munhi an siyamihi al'ayyamul munhi an siyamihi àwọn ọjọ́ taakọ̀ láti máa fi gbààwẹ̀ àwọn ọjọ́ kan bẹ nínú ọjọ́ ayé akọ̀ fún wa láti máa fi gbààwẹ̀ àwọn ọjọ́ wo ni alákọ̀ọ́kọ́ nínú ẹ̀ yawmal eidain ìjọ ọdún eid méjèèjì eidul fitr àti eidul adaha irú idol fitiri tá a ṣe kọjá lọ yìí ìjọ yẹn kò sí nǹkan tó fẹ́ múyàn láti fi jọ ń gbà wẹ̀ bákan náà ìjọ idol adahana èèyàn gbọ́dọ̀ gbà wẹ̀ níjọ náà ẹ̀rí lórí eré yìí ni an abi ubaid mawla bin azhar qala شهدت العيد مع عمر بن الخطاب رضي الله عنه فقال هذان يومان نهى رسول الله صلى الله عليه وسلم عن صيامهما yawma fitrikum min siyamikum wal yawma al-akhar ta'kuluna fihi min nuskikum wọ́n gba ìgbà wọ́n látọ̀dọ̀ ubaid tó jẹ́ maula fún ibn azhar ó ní mo jẹ́rìí sí eid pẹ̀lú umar bin khattab yẹni pé mo kírò eid pẹ̀lú umar bin khattab kí yọ́nà ọlọ́run kó máa bá wọ́n ní sayyidina umar wa ń sọ báyìí pé sẹ́rí àwọn ọjọ́ méjèèjì yóò àwọn ọjọ́ méjèèjì yìí òjíṣẹ́ ọlọ́run kọ̀ ká àwẹ̀ ní àwọn ọjọ́ méjèèjì yàrá àwọn ọjọ́ méjèèjì òjíṣẹ́ ọlọ́run kọ̀ fún wa láti ma gba àwẹ̀ lọ́jọ́ méjèèjì náà kí làwọn ọjọ́ méjèèjì waliyomola akar akhar takuluna fihi min nusikum ọjọ́ kejì àbọ́jọ́ ní ìfẹ́ tó fi nígbàwẹ̀ òun náà ni ọjọ́ kan tó ti pé ẹ máa jẹ àwọn ẹran tẹ́ bá dú láti fi ṣèjọsìn ìjọ wo la máa dúró fúnjọsìn òun náà ni ìjọ Eidul Adha ọjọ́ ẹlẹ́ẹ̀kejì tá a gbọ́dọ̀ fi gbàwẹ̀ ayyamu tashrik àwọn ọjọ́ tá ń pè ní ayyamu tashrik àwọn náà ni ọjọ́ kọkànlá ọjọ́ kejìlá àti ọjọ́ kẹtàlá oṣù zulhijjá ọjọ́ kẹwàá oṣù zulhijjá la máa ń ṣe idul adaha ìjọ kejì kẹta rẹ̀ àti ìjọ kẹrin rẹ̀ wọ́n ń wọ́n ní ayyamu tashrik àwọn ọjọ́ mẹ́tẹ̀ẹ̀ta yìí èèwọ̀ ní àgbọ̀rọ̀gbà wẹ́ńbẹ̀ أنه دخل مع عبد الله بن عمر على وعلى عبد الله بن عمر على أبي عمر بن العاص فقرب إليهما طعاما فقال كل فقال إني صائم فقال أمر كل فهذه الأيام التي كان رسول الله صلى الله عليه وسلم يأمرنا بإفطارها وينهانا عن صيامها قال مالك وهي أيام التشريك وبلغ أبي مرة تجا مولى أم هاني oni dájúdájú òun wọlé tọ abdullahi bin amuri bákanáà òun tó wá oní ma'a ok annahu dákàlà ma'a abdullahi bin amuri aláàbí òun àti abdullahi bin amuri àwọn méjèèjì tó wọlé tọ ọjọ́ wọlé tọ bàbá rẹ̀ ìyẹn ni pé òun àbí murra tó fún umu òun àti abdullahi tó jẹ́ ọmọ amúrì àwọn méjèèjì tó wọlé tó tó bàbá abdullahi yẹn faqarraba ilayhima ta'ama sayyiduna amúrì amuri al-as ó wá gbóúnjẹ fún àwọn méjèèjì yẹn pé ọmọ rẹ̀ àti ẹni tó fọ́kọ́lá kúl anábì wá ní jẹun jẹun fọ́kọ́lá inni sa'im ń wá ń sọ pé èmi ń gbáwẹ̀ ń sọ fún abdullahi bin amúrì bin al-as báyìí pé òun gbáwẹ̀ fọ́kọ́lá amúrù wá ń sọ fún báyìí pé kúl àníọ́ jẹun sẹ́ فهذه الأيام التي كان رسول الله صلى الله عليه وسلم يأمرنا بإفطارها ọjọ́ yìí àwọn ọjọ́ wọ̀nyí ń bẹ nínú àwọn ọjọ́ àbáwọn náà làwọn ọjọ́ tánàbí máa ń pàwá láṣẹ láti pé asínú níbẹ̀ yẹn ni pé àgbọ̀dọ̀ gbàwẹ̀ láwọn ọjọ́ náà wọ̀yẹ̀nà hánà á ń fi yà níhà ìsì máa kọ́ fún wa láti gbàwẹ̀ láwọn ọjọ́ wọ̀nyí kọ́lá máàlìkì ní wàhíyà ayyamu tashri ó ní àwọn ọjọ́ wọ̀nyí àwọn náà ni ayyamu tashri yẹn ni pé ọjọ́ mẹ́ta lẹ́yìn ọdún idul adha so àwọn ọjọ́ wọ̀nyí àgbọ̀dọ̀ fi gbàwẹ̀ so ó túmọ̀ sí pé àwẹ̀ ramadan àbí ọdún ti idul fitr

àbí nǹkan tó jọ báyìí báyìí lọ èyàn pa ẹran yóò du ẹran hadiya níbẹ̀ so ẹni tí ò bá wá rí ẹran láti pa àbí kò lówó tó fi pẹran koran sọ fún pé kó gba àwọn ẹjọ́ mẹ́ta ní hajj kó wá gba méje nígbà tó bá padà sí ilé sọ àfáà ní irú ẹni yẹn ó lè fi àwọn ọjọ́ yẹn gba ààwẹ̀ ní títí ẹ̀ ọlá ìtanà tó ní àwọn àyàmù tashrik àwọn ọjọ́ mẹ́tẹ̀ẹ̀ta yìí ọjọ́ ẹlẹ́ẹ̀kẹta a gbọ́dọ̀ fi gbààwẹ̀ yawmul jum'ati munfaridan kíyàn mú jọ júmà ní àṣò ìjọ láti máa fi gbààwẹ̀ kílẹ̀ rí lórí léyìí an abi hurairata radiyallahu la yasumu ahadukum yawmal jumu'a juma'a ẹni kanu ò gbọ́dọ̀ máa gbààwẹ̀ ńjọ́ jumu'a o ẹnìkan nu yín ò gbọ́dọ̀ máa fi jọ́ jumu'a gbààwẹ̀ illa yawman qablahu aw ba'dahu kó gba kan síwájú ọjọ́ yẹn àbí kan lẹ́yìn yẹn ìtumọ̀ rẹ̀ ni pé wá máa dájọ́ mú láti máa fi gbàwẹ̀ àgbọ̀rọ̀ àwọn ni nínú islam àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ wọ́n fẹ́ fi gbáwẹ̀ eléyìí kò bá à islam ọlọ́mọsá fọ̀rọ̀ rẹ̀ yìí wa arákùnrin kan wà àjọ ṣiṣẹ́ nígbà kan ní kọ́mpìnì kan náà kwami lórúkọ rẹ̀ ọmọ ghana ni ó gba islam ó wá nífẹ̀ẹ́ islam yẹn gan ẹbí ìjọjúmọ̀ ló máa fi gbáwẹ̀ kò sí wọ́n bá sọ̀rọ̀ kò sẹ́ni tó lè bá islam ló ní in fact amiru gan bá sọ̀rọ̀ ó wá ṣiṣẹ́ amiru bá sọ̀rọ̀ sí kò gbọ́ gbogbo ọlọ́run bá tó wà ní fi sọ rẹ̀ sọ àwọn míì náà máa ṣe bẹ́ẹ̀ náà kódà kìí sẹ́ni ẹ ẹ tí wọn aláwọ̀ yẹn kọ̀ọ̀kan náà jẹ́ pé wọ́n máa fíìlì pé jọjúmọ̀ káwọn òfin gbà rẹ̀ fi gbà rẹ̀ ká dájọ́ yẹn mú láti máa fi gbà rẹ̀ òun náà Saturday ìyẹn ìjọ sátọ̀dé kó kádáhùn náà mú láti fi gbààwẹ̀ bá a ṣe gbọ́dọ̀ fi júmọ́ nìkan gbààwẹ̀ láì gba ọjọ́ tó síwájú rẹ̀ àbíjọ́ tó tẹ̀lé bẹ́ẹ̀ náà la fi jọ sátọ̀dé náà gbaa láì gba ọjọ́ tó síwájú rẹ̀ àbí ọjọ́ tí ó tẹ̀lé wọ́n gba abdullahi la tasumu yawma sabt illa fi mafturida alaykum wa in lam yajid ahadukum illa lihaha inaba aw 'uda shajara falyamdughu awani sayyidina abdullah abdullah ibn busr as-sulami ń gbọ́ ọ̀rọ̀ ilọ́tọ̀dọ̀ ọmọ ìyá ẹ̀ lóbìnrin táǹkì ní asọ̀mà ó ní dájídájú òjíṣẹ́ anábì sallallahu alayhi wa sallam sọ báyìí ẹ má máa fijọ́ sátọ̀dé gbààwẹ̀ o ẹnìkan ní yóò gbọ́dọ̀ máa gbààwẹ̀ fi maftorida aleikum àyàfi ààwẹ̀ lọ́rọ̀ àyàn lórí nìkan àyàfi àwọn wa in kódà tẹ́nìkan nú tí ò bá rí nǹkan nkaka tí ó jẹ àyàfi èpo ìnàbí èpo ìnàbí àwọ̀dà ṣàjára shajara abi gan igi nìkan lórí tó le jẹ́jọ́ náà faliyam dogho ko ya gbìyànjú lati je igi yẹn kó chíù re yẹn ni pé kó jẹ igi yẹn lẹ́nu èyí tí ó mo gbà wẹ́njọ́ sátọ̀dé tí ò kankan igi ni o jẹ tí wa fi túmọ̀ sí pé kò gbà wẹ̀ níjọ́ igi ni ọ̀pọ̀lọpọ̀ àfáà dúlé lórí àbáwọn àfáà ní ìdúlé a máa fi sátọ̀dé ìgbààwẹ̀ àwọn àfáà níyà pẹnu lé hadisi ní orí kúránú àwọn àìmà irú àwọn hanafiya àti àwọn hanabila àwọn dúró lórí pé àgbọ̀rọ̀ fi gbààwẹ̀ irú àwọn Imam Malik àwọn lọ lórí pé àà a lè gbààwẹ̀ àmọ́ ká má mú sátọ̀dé yẹn nìkan láti máa fi gbààwẹ̀ ni so kí ló sì fàyà pẹnu yẹn òun náà ni bí hadisi ṣe wá tá wo hadisi ti jọjúmọ̀ yẹn anábì ní la yasumu ahadukum yawmal jumu'ah àfikún báwẹ̀ jọ́kà síwájú ẹ̀ àbí jọ́kà sí lẹ́yìn rẹ̀ àmẹ́lẹ́ yìí anábì ní ẹnìkan ò gbọ́dọ̀ gba àwẹ̀ níjọ́ sátọ̀dé àyàfi àwẹ̀ tá a ní ọ̀ranyàn lé lórí so àwọn tó wá lọ lórí pé àgbọ́dọ̀ gba àwẹ̀ yẹn wọ́n wá ní àwẹ̀ tí ìbá ti sàrọ̀ yìí èyàn gbọ́dọ̀ gba torí pé hadith yẹn ó sọ wípé sẹ́ ẹ̀ gbọ́dọ̀ gba àwẹ̀ kankan àyàfi tó jẹ́ ọ̀ràn yẹn lérí wọ́n ní gbogbo àwẹ̀ tí ìbá sọ̀rọ̀ yẹn ó ti wọnú ẹ̀ torí pé anábì ṣe istis náà yẹ àwẹ̀ tí agbọ̀rọ̀gbà níjọ sátọ̀rì wọ́n ní gbogbo àwẹ̀ tí ìbá ti sọ̀rọ̀ yẹn tó bá jẹ́ pé àwẹ̀ náà sílà ní ẹni àwẹ̀ tó bá wọlé jẹ wọn ló ti wà bẹ́ẹ̀ pé yẹn gbọ̀rọ̀gbà olófà kódà káàwé àràfà bá bọ́ sí sátọ̀dé wọn ò ní tiwọn gbogbo àwẹ̀ tó bá wọlé bọ́ sí sátọ̀dé wọn ò torí pé ní ẹ gbọ́dọ̀ gba àwẹ̀ àyà àṣà tá a ṣe lọ́nà yẹn lórí àwọn apá kan náà tára àgbọ̀rọ̀gbà nìyẹn àwọn kan ní àà a lè gbá àmọ́ níta ní ṣe náà ní pé ká má dá ti gbà àwọn lọ lórí pé a ti bá rí náà anabi isa kàsókè yẹn tàbí ní ẹ má fi jọ jímọ̀ gbà wẹ̀ àyàfi kẹ́ gbà kan síwájú ẹ̀ àbí kẹ́ gbà ní ẹ̀yìn rẹ̀ so wọ́n ní hadith wọ́n lò nínú ànábì ọ́ di tí ń gbà ànábì wọlé di tí ń gbàwẹ̀ wà ní pé sọ́ọ̀gbà ah, àwẹ̀ lánàá onírara sọ́ọ̀gbà lọ́la onírara ànábì ní jáwẹ̀ náà kákó gbà lánàá ni tí ó tún gbà ní àbí kó gbà lánàá yóò gbà lọ́la ànábì òní ní kó jáwẹ̀ yẹn inú àdé sáwọn lónìí ẹ̀ pé ànábì òní ní kó já àwẹ̀ yẹn a day before it àbí yóò gbàwẹ̀ ní ìjọ tó tẹ̀lé àwọn lọ lórí pé ìyẹn lè ti gba àwẹ̀ nínú ẹ̀rí mi tí wọ́n tún lò òun náà ni wípé anábì sallallahu alaihi wasallam ó ní pé a ká máa gba àwọn ẹjọ́ mẹ́ta nínú oṣù pàápàá jùlọ ayámùlì bíìd a máa fi ayámùlì ìbáwẹ̀ àwọn ọjọ́ funfun that is 13 14 and 15 of uh, every Islamic month a máa fi gbáwẹ̀ kò sí ìjọ́ kó máa bọ́ sí uh, Saturday ní inú ẹ̀ that is uh, ẹ̀rí mi ẹ̀rí mi tún ni wípé anábì sallallahu alaihi wa alihi wa sallam ó sọ fún wa awe ààwẹ̀ tó lọ́lá jù nínú gbogbo ààwẹ̀ lẹ́yìn Ramadan òun náà ni ààwẹ̀ kí ni anábì ọlọ́ndáàwù ìmá àfijọ́ kan gbáwẹ̀ yóò lè fi ìjọ́ kan sí mi kò sí ti máa gbà àwẹ̀ yẹn tí ò ní máa bọ́ sí Saturday so gbogbo àlàyé ìlọ́sọ̀sẹ̀ tọ́rọ afá bá ní ìyàpẹ̀ ẹnu báyẹn gẹ́bà sí máa ń sàlàyé lọ́pọ̀lọpọ̀ ọgbà kò sí ẹnìkan náà ni ó wà ní tó right abẹ́ni tó bá wrong yẹn náà a ní blame rẹ̀ ìgbìyànjú láwọn náà ṣe pàápàá jùlọ irú kọ̀díyà báyìí àmọ́ àwọn tó sọ wípé èèyàn lè gbà Saturday ká má dàgbà yẹn ọ̀rọ̀ wọn ọ̀rọ̀ tó wọ́n sọ yẹn ó ní ó yẹn ni pé ó ní nǹkan tó yẹ pé èèyàn lè gbára jù gẹ́gẹ́ bí gbogbo àwọn ti ṣe yẹn ànábì ní sọ́gbàwẹ̀ lọ́la ẹni tó gbàwẹ̀ ọjọ́ friday sọ́gbàwẹ̀ lọ́la olóò nígbà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ẹni tí máa ń gbàwẹ̀ ìjọ mẹ́ta láàrin oṣù ìjọ kan ó bọ́ sí ìjọ saturday ẹni tí ń gbàwẹ̀ ọjọ́ kan ti fi kan sinmi yóò bọ́ sí saturday àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ wallahu alam bí ó lè ti èyí tí ni Eh, kini ni násílà náà ni ẹ̀dẹ́ bá sì ní òun ó bá ó náà fàbí wa ní ìmá ó ní nǹkan tí ó gbára tì àmọ́ wallahu alam kò sí aburú mẹ́ mọ́ sátọ̀dé mú láti fi gbà ó lọ́pọ̀lọpọ̀ àwọn àfáà lọ gbogbo àwọn ibùnú tí ó pé àgbọ̀dọ̀gbà wọ́n ni nífù sáàní min ṣàbán liman lam takun lahu àdà ìdájẹ́ ẹlẹ́ẹ̀kejì nínú oṣù ṣàbán fún ẹni tó ṣe wípé kò jẹ́ àdà rẹ̀ títí láwọn àwẹ̀ tí máa gbà ìyẹn ni pé tí ṣàbán bá ti dá sí méjì oṣù lẹ́yìn shawwal a ní zolakaada àbí zolakaida lẹ́yìn àwọn ní zolahijja mafum oṣù ẹlẹ́ẹ̀kẹjọ àwọn ẹlẹ́ẹ̀kẹwàá láwàá sorry oṣù ẹlẹ́ẹ̀kẹwàá láwàá oṣù ramadan ẹlẹ́ẹ̀kẹsán àbí ẹlẹ́ẹ̀kẹwàá so oṣù ẹlẹ́ẹ̀kẹjọ là ń pè ní gíní ṣàbán oṣù yẹn súnà ni láti bẹ̀rẹ̀ rẹ̀ títí dídájì ìyẹn lè máa fi gbàwẹ̀ tó tí ó wá àtúnṣù yẹn wá bá láyé tó bá ti dá sí méjì kò lẹ́tọ̀ kó tó gbá wẹ̀mọ̀ torí pẹ̀lú hadith afẹ́kà yìí an abi huraira radiyallahu anhu anna rasulallahi sallallahu alaihi wasallam qala idha intasafa sha'ban fala tasumu sayyiduna abu huraira radiyallahu anhu wọ́n ní òjíṣẹ́ ọlọ́run sallallahu alaihi wasallam sọ báyìí pé tí sha'ban bá ti dá sí méjì ẹ má máa gbà wẹ̀mọ́ ẹ má máa gba àwẹ̀ mọ́ tí ṣàbá bá ti dá sí méjì kí ló fà ó náà ni pé a máa prepare kalẹ̀ fún Ramadan then lẹ́yìn náà ẹni tó bá wá ní àádà lápèjúwe ẹni tí máa ń gbà àwẹ̀ ní Mondays and Thursday. tí ṣàbá bá dá sí méjì yóò máa gbà àwẹ̀ rẹ̀ kódà kí wọn ọ̀dá òkú ọ̀la àbókọ̀ tula yóò máa gbà àwẹ̀ rẹ̀ lọ́nṣẹ̀ torí pé òun ti ní àwẹ̀ tí máa gbà àbí lápèjúwe ẹni tó jẹ àwẹ̀ ti dá sí méjì àbẹ́rọ̀mọ̀dá ń kú dẹ̀dẹ̀ yóò san àṣà bá rẹ̀ àbí àwẹ̀ kàfàrà nígbà rẹ̀ àbí tó jọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àbí àwẹ̀ nazar ẹ̀rí mi wà á níhù aidan anna rasulallahi sallallahu alaihi wasallam qala la yataqaddamanna ahadukum ramadana bisawmin bisawmi yawmin aw yawmayn illa an yakuna rajulun kana yasumu sawma falyasumuhu dhalika al-yawm aw falyasum dhalika al-yawm fàlìyásùn záàlìkàlìyàn wọ́n gba alátọ́dọ̀ rẹ̀ bákanáà ìyẹn sẹ̀yídùná Abu Hurairah radiyallahu anhu wọ́n ní dájúdájú òjíṣẹ́ ọlọ́run sallallahu alaihi wasallam sọ báyìí pé ẹnìkan nu yóò gbọ́dọ̀ síwájú rọmọdọ́nù pẹ̀lú àwẹ̀ ẹjọ́ kan kò gbọ́dọ̀ kọ̀ lá sí kó wá gbáwẹ̀ àbí rọmọdọ́nù kọ̀ tún la wá gbáwẹ̀ ẹ gbọ́dọ̀ sí bẹ́ẹ̀ illa an yakuna rajulun kana yasumu sawma àyàfi tábà pé a rí arákùnrin kan tí máa gbààwẹ̀ rẹ̀ ó láwẹ̀ tí máa gbà yẹni pé ó ti custom kí máa gbààwẹ̀ mondays and thursdays àbáwẹ̀ kan tí máa gbà anábì nílò ẹni bẹ́ẹ̀ sàlẹ̀yẹ́sùn dáàlì kàlẹ̀yàwó kó gbààwẹ̀ ẹjọ́ so làáfáàfin ní ẹni tí bá máa gbààwẹ̀ mondays and thursdays tí rọmọdún bá kọla àbúkọ̀ tọ́la gan òun gbààwẹ̀ tìtẹ̀ torí pé ìtì máa gbà á bọ̀ síwájú kí sàbánu tó dé abẹ́ni tó jẹ́ ẹ̀wẹ̀ àbí tó jọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ wallahu a'lam náà ẹlẹ́ẹ̀kẹfà àwọn ọjọ́ tá gbọ́dọ̀ fi gbààwẹ̀ yẹ́wò mọ̀ ṣak ìjọ tán bá ń ṣe iyèméjì ń bẹ ìjọ iyèméjì àwọn ọjọ́ kan bẹ ìjọ iyèméjì ni wọ́n ọjọ́ wo ni ìjọ iyèméjì náà ìjọ wo la pè ní ìjọ iyèméjì òun náà ni ìjọ 29th of uh, Shaban àbí uh, eh, 30th of Shaban 30th of Shaban ànábì ní súnmú lèrò òyàtìhí wà áfìrú lèrò òyàtìhí ẹ gba àwẹ̀ tán bá rí oṣù ẹ sì sínú tán bá rí oṣù wà ìngúnmà aláìkùn tí kùrukùru wọ́n wá sí kùrukùru bójú ọjọ́ fún yín ẹ̀rọ́sù ànábì wa ní fàákìmìlú so ọ̀pọ̀lọpọ̀ ọgbà wọ́n wọ́n oṣù wọn iye méjì máa ń ṣẹlẹ̀ sánrósù àbí so ẹlòmíì máa bẹ̀rẹ̀ àwẹ̀ ní 30th of ṣàbán eh, yẹn kódà àwọn míì ti máa fix ọjọ́ ìpéjọ́ yẹn ni ó gbà so ìjọ ọgbọ̀n ọjọ́ ṣàbán yẹn òun gangan ní ìjọ yẹn méjì àgbọ̀rọ̀ fíjọ́ ìgbà rẹ̀ aya sí tàbá gbọ́ pé wọ́n rí oṣù lókù kásọ̀tá ṣàbán di lónìí dáàmà oṣù Islam inú kó jẹ́ mọ́kàndínlọ́gbọ̀n àbí ọgbọ̀n náà ni àbẹ̀rẹ̀ àwẹ̀ ní 30th of ṣàbán táà kí gbọ́ pé wọ́n rúṣù àgbọ̀rọ̀ ṣe bẹ́ẹ̀ àyàfi tábà rúṣù lókù àmọ́jọ́ ìtúnu àwẹ̀ ń ìjọ twenty nine of Ramadan tíjọ́ kejì ó jẹ́ first of ìjọ yẹn kò sí ìrújú mẹ́ torí pé a ti rí oṣù wọ́n ti àti gbọ́ pọ́n oṣù kó tó di pé a tunu ní ìjọ kìíní Shawwal ni wallahu alam so ẹ̀rí lérò lẹ́yìn náà anabi sallallahu alaihi wasallam sọ báyìí ní hadith Ammar bunu Yasir gbà al-yawma alladhi shukka kọ́dẹ̀ asọ abalẹ̀kọ́ọ̀sì anábì ní sallallahu alayhi wa sallam ẹni tó bá gbáwẹ̀ ní ìjọ tí wọ́n ń ṣe méjì níbẹ̀ ó ti ṣe àbú kọ́ọ̀sì kúníyà tànábì ní abul kọ́ọ̀sì bàbá kọ́ọ̀sì kúníyà tànábì ní ọmọ yín mi ami ẹsọ orúkọ ọmọ yín ẹsọ ẹ máa fọ ọkọ mi sọmọ yín àmọ́ o fi kú ní àmì ẹ má máa fi kú ní àmì láti máa fi pèrà yín kéjì máa jẹ́ ọmọ rẹ̀ ń jẹ́ Muhammad nisin ká máa pè ní Abu Muhammad Abul Qasim nítorí máa náà Abu gangan jẹ́ Muhammad tí ó sì Qasim máa ṣe Abu Muhammad ìyẹn lè sọmọ ní Muhammad kú ní kó wá fúnra ànábì kọ̀ fún wa àwọn tó bá lọ́mọ tí ń jẹ́ alkọ́sìn fa sàlàyé lórí eléyìí wallahu alam so in a nutshell ànábì eh, ànábì ní ẹnikẹ́ni tó bá gbáwẹ̀ níjọ́ tí wọ́n ń ṣe iyèméjì ń bẹ́ẹ̀ ó ti ṣẹ abalkọ́sìn òun náà ni kó ti ṣẹ ànábì ẹni bá dẹ̀ ṣẹ ànábì sallallahu alayhi ó dára ọlọ́mọdé àdára ó ní kí ni ìpínlẹ̀ ọlọ́run wa man yu'si Allaha wa rasulahu yudkhiluhu nara khalidan fiha walahu azabun muhin suratu nisa iko ala kulli hal abi sura won gbogbo ne bá ti takò anabi tún anabi ànábì ibe ni be ah Ọlọ́hun fi ajo lo mo fi aya tal kiyama je wa aftoba tuba loku ẹlẹ́keje nínú àwọn ọjọ́ tá gboro fi gba àwẹ̀ sawmu dahar wa in aftara ayyama munhiya anha ma fi gbogbo ojo aye gba àwẹ̀ kódà kó máa sínú láwọn ọjọ́ láti má máa fi gbà àwẹ̀ yẹn èyàn ní gbogbo ọjọ́ ayé ló máa fi gbà àwẹ̀ àmọ́ kì í gbà àwẹ̀ ńjọ́ ọdún kì í gbà àwẹ̀ àyàmù tẹ̀sírí àbáwọn ọjọ́ tálà gbọ́dọ̀ fi gbà àwẹ̀ àmọ́ sọ́mù dára àwọn gbogbo ọjọ́ ayé ní máa gbà òun náà gbọ́dọ̀ ṣe bẹ́ẹ̀ an abdullahi ibn amuri qala qala li rasulullahi sallallahu alaihi wasallam ya abdullahi ibn amur innaka latasumu dahar wa taqumu layl idha fa'alta dhalik hajamat lahu al-ayn wa nahakat la sama man sama la abad ó gbà látọ̀dọ̀ abdullahi ọmọ amúrí ó ní òjíṣẹ́ ọlọ́run sallallahu alaihi wasallam sọ fún mi báyìí pé ìrẹ́ abdullahi búnú amúrí dájúdájú gbogbo ọjọ́ ayé lọ́mọ fi gbáwẹ̀ ọmọ gbáwẹ̀ ọdún kan gbogbo ọjọ́ ayé lọ́mọ fi gbáwẹ̀

sèyídùnà abdullahi bùnà amúrì yìí ẹni tó nífẹ̀ẹ́ sí púpọ̀ ni kí máa fi gbogbo ọjọ́ ayé gbá rẹ̀ ńgbà tí anábì gbọ́ kọ́kọ́ fún ní márùn máa bà àwọn ọjọ́ mẹ́ta láàrin oṣù ó ní mo lágbára jù bẹ́ẹ̀ lọ ni ma gbaa ńgbòyó ní máa gba ìjọ méjì ó débẹ̀ kí gba méjì kọ́ máa fi àwọn ọjọ́ yòókù sí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ máa gbà àwọn ọjọ́ kan kọ́ máa fìjọ́ kejì sí mi so lànàbí wa sọ pé ó tó wá lónìí lágbára jù bẹ́ẹ̀ lọ ànábì wa ní kò sí àwẹ̀ kankan tó lọ́lá jù báyìí lọ ó fi wá ní ẹni bá ń gbà àwẹ̀ gbére o yẹni pé ẹni bá ti gbà àwẹ̀ jù bá lọ kò sí àwẹ̀ fún onítàn sẹ́jídùnà abdullahi ibùnà amórí ibùnà làás wọn bá kí àwọn méjèèjì nígbà tó wá dìgbẹ̀yìn ayé ó ní yá laitani qabiltu rukhsata rasulu sallallahu alaihi ó mà ṣe o ìbá sì gba rúkṣọ̀ yẹn ni pé rúṣọ̀ tára bí fún máa gbà ọjọ́ mẹ́ta láàrin oṣù máa gba mondays and thursdays àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ rọ àmọ́ ó yìí tó lágbára nígbà tó yá ó wá tó wà nira fún so nínú ṣẹ̀ríà Islam tára bí bá amin tí ṣẹ̀ríà Islam bá gbé nǹkan kalẹ̀ kò pọ́n dandan kéyìn máa máa mú nǹkan tó bá le jù kó máa di pé nígbẹ̀yìn ayé èyí wà máa regret torí pé irú ètò ṣẹlẹ̀ ṣẹlẹ̀ náà abdul abdul amúr yẹn òun gan sọ pé ó máa ṣe o òun ò bá sì gba rúpsọ̀ ìmọ̀ràn àmì ìrọ̀rùn tánàbì ṣe fún yẹn pé kó mú èyí tó fúyẹ́ níbi ààwẹ̀ gbígbà yẹn tó rú padà wá nira èyí lè lágbára nífò nígbà tó bá yá agbára yẹn lè má lè má sí ma olófa anabi sallallahu alaihi wasallam gẹ́gẹ́ bí mama wa ti sàlàyé ń pa anabi mama wa sẹ́dá àìṣà ó ní wọn ò ní fún anabi ní ẹ̀sà níbi nǹkan méjì tó jẹ́ nǹkan ẹ̀sìn àyàfi kó mú yìí tó rọrùn jùlọ níwọ̀n gbà tí ò bá ti jẹ́ pé ó jẹ́ ẹ̀sẹ̀ ni wallahu alábàkóso àbúrú bẹ̀ ẹni bá lágbára rẹ̀ tó lè máa ṣe fàbí wa ní ìmọ̀ aláwọ̀ tí ma eh, gbáwẹ̀ òní ó fọ́lá sí mi àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ agbára rẹ̀ wà ní kò sábúrú mẹ́ àmọ́ ẹni tí ò bá lágbára rẹ̀ kó mú èyí tó rọrùn ẹ̀ àbí èyí tí ẹ máa ike tí ẹ bá mú yóò lè wà constant kò ní kó palára bá ní àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àwọn ọṣẹ́ ìbádà yẹn pọ̀ gan agbára wa so yẹn gbọ́dọ̀ máa fi gbogbo ọjọ́ ayé gbáwẹ̀ àbí kó máa fi gbogbo òru tílà kó máa sùn wallahu a'lam ẹ̀rí mi lórí eléyìí wọ́n àbí qatada anna rajulan ata nabiyya sallallahu alaihi wasallam wọ́n gbá látọ̀dọ̀ àbí qatada wọ́n ni arákùnrin kan wá bá nàbí sallallahu alaihi wasallam faqala ya rasulallah ó wá ní mú pèrè òjíṣẹ́ ọlọ́run kayfa tasum ó ní rẹ̀ ànábì bóòlọ́ sí ma ń gbáwẹ̀ ìbéèrè tó béèrè lọ́dọ̀ ànábì rẹ̀ bóòlọ́ sí ma ń gbáwẹ̀ faqadiba rasulullahi sallallahu alaihi wasallam min qawlihi ànábì wa bínú látara gbólóhùn tó sọ yìí bóòlù sì máa béèrè pé bóòmù sí máa ń gbá rẹ̀ béèrè nǹkan tó bá fẹ́ béèrè àmọ́ máa béèrè pé bóòmù sí máa ń báyìí ọ̀rọ̀ yìí sáda ànábì inú falamma ra'a zalika umar nígbà tí umar wá rí ìsísí ànábì na umar qala sayyidina umar wa ń sọ fánàbí báyìí pé ẹ má bínú ayọ́nusọ́nà agbọ́nà ọba agbọ́nà ọba wa

awásọlọ́dọ̀ ọlọ́run kó níbi ìbínú ànábì sallallahu alaihi wasallam falam yazal umaru yuraddiduha hatta sakana ghadabu rasulillahi sallallahu alaihi wasallam sayyidina umar kò wáyé kò bù ó bẹ̀rẹ̀ sí ní para gbólóhùn raditu billahi rabban oni raditu billahi

tọ́ka ànábì òfin so sẹ́dínà wọ́n rù irú ẹ̀ náà ló ṣe ń bíbà ẹ̀ títí tí bínú ànábì yẹn fi wá lọlẹ̀ fọkọ́ọ̀là sẹ́dínà umaru gangan wa sọ wá béèrè báyìí pé ya Rasulullah kayfa biman yasumu dahara kulla kí ni ìdájọ́ ẹni tí máa ń gbá àwẹ̀ gbogbo ọjọ́ kí ni bóòlù ti tiẹ̀ nàbí wa ni la sama wala àtà irú ẹni bẹ́ẹ̀ kò gbá àwẹ̀ kò so pẹ̀lú ọ̀rọ̀ yìí náà ń kọ̀ fún wa láti mọ̀ bá rẹ̀ pé irú ẹni bẹ́ẹ̀ bí gbà pé kò láàwẹ̀ kankan náà ni irú nǹkan báyìí wallahu alam ní ìparí annahayu anisiyamil mar'ati wa zawjuha hadirun illa bi idnihi nínú àwọn ọjọ́ tí ẹ pé ewọ ní fi gbogbo èyí a káàbọ̀ látẹ̀yìn ó bá ọkùnrin àtobìnrin wí àmẹ́lẹ́yìí obìnrin nìkan ló obìnrin nìkan lélẹ́yìn bá wí haramu ni kóbìnrin gbáwẹ̀ o náà ni pé aláàyò kó bá wọjọ́ ta fẹ́ sọ yìí kóbìnrin gbá wọjọ́ ta sọ yìí kò bá ṣẹ̀dá islam ìwọ ni aláàyò àníṣíyá nílẹ̀ mara àti wà záwùjọ ha hádìrò ilà bí ìdìnìyí kóbìnrin gbáwẹ̀ tọkọ rẹ̀ sì wà lé tí ò wá gbáyọ̀ǹda ọkọ option ọkọ rẹ̀ ọkọ rẹ̀ wà nílẹ̀kùn sí o dáàmà ń jọ gbàgbé náà ni obìnrin ó gbà àmọ́ àwẹ̀ náfìlà tata tàtàwò kóbìnrin wá gbá àwẹ̀ rẹ̀ gẹ́gẹ́ bá a ṣe bí a ṣe wà nù oṣù ó wá fẹ́ gbá àwẹ̀ dandan ni kó yọ̀ǹda lọ́dọ̀ ọkọ rẹ̀ àbáwọn àwẹ̀ náà dandan ni kóbìnrin tí bá yọ̀ǹda ọkọ rẹ̀ ní wa tọkọ o àmọ́ tó kò sáburú ń bẹ̀ ó lè gba àwẹ̀ yẹn dáàmú ọkọ rẹ̀ ò sí ń ẹgbà lórí eléyìí an abi hurayra anhu abu hurayra kí yọ̀nà ọlọ́run kò ó sọ báyìí pé qala rasulullahi sallallahu alayhi wa sallam òjíṣẹ́ ọlọ́run kí ìkẹ́ àsọ̀lọ́ ọlọ́run máa bá sọ báyìí látàsúnmìl mar'atu wa ba'luha shahidun illa bi izni anábìíní obìnrin tọkọ rẹ̀ sì wà lára nù tọkọ rẹ̀ ń wítínẹ́sì ẹ̀ ọkọ rẹ̀ wà nílé kò kan àyàfi pẹ̀lú yọ̀ǹda ọkọ rẹ̀ tọkọ bá ti bẹ́ńlé dandan ni kóbìnrin gbà yọ̀ǹda rẹ̀ kó tó di pé yóò gba ààwẹ̀ náfìlà gbogbo eléyìí fi yé wa nípa bí ipò ọkùnrin bó ṣe lágbára tó lórí obìnrin obìnrin ò gbọdọ̀ jáde nílé ọkọ rẹ̀ àyàfi kó gba àṣẹ ọkọ rẹ̀ nǹkan tó jẹ́ sìn gan gẹ́gẹ́ bí ààwẹ̀ gbígbà yìí náà ti obìnrin ò gbọ́dọ̀ gbá àyàfi kó gbàyọ̀ǹda ọkọ rẹ̀ eléyìí fi yé wa nípa ipò ọkùnrin gẹ́gẹ́ bí àyà tọ́lọ̀ǹgá sọ pé àrùrìjálù kọ̀wà àbúná alànìsà ẹ wá wo islam ṣẹ̀ríà tó dáa ni tí ẹ bá wo ọkùnrin ọlọ́run tó dá ọkùnrin tó yẹ pé púpọ̀ nínú ọkùnrin ẹ rí i pé làákàyè àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ títọ́kùnrin àlékiwé tòbìnrin so obìnrin ń bùkátà àṣẹ ọkọ obìnrin ń bùkátà àṣẹ ọkọ bọ́lọ̀ ṣiṣẹ́ ni ìmọ̀ fàdọ́lọ́wọ́ báàdù kún àlàbáàdù ọlọ́run gbọ́lá fẹ́ nìkan báyìí so from time to time obìnrin ń bùkátà assistance obìnrin àmì assistance ọkùnrin àfọwọ́n ọkùnrin ọmọ guidance ọkùnrin ọkùnrin guide ẹ̀ sí báyìí mọ́sílá lànà bí sọ hàtà dúkìá obìnrin olóni dúkìá ara rẹ̀ o tó lò ó ó yẹ kó gbà sí ọkọ rẹ̀ olóníká ó ní ráìtì àti lo dúkìá rẹ̀ yẹ kó gbà sí ọkọ wà ibi tó fẹ́ lò sí yẹn bó ti fẹ́ le yẹn ó lè má nǹkan tó bá ṣẹ̀rí àmú àmọ́ ọkọ rẹ̀ ó lè gáìdì ẹ̀ ìyẹn tó bá jẹ́ ọkọ dáadáa tó jẹ́ pé olùpáyọ ọlọ́run tó jẹ́ pé kò ní miss kò ní miss àbí ibi tí Islam fẹ́ ta ni kọ́ mú máa ṣe dáadáa sí jùlọ ànábì ni ummuka summa man ummuka summa man ummuka summa abaka máa ṣe dáadáa sí màmá rẹ̀ irọ́ máa ní ẹ́ o màmá rẹ̀ màmá rẹ̀ màmá rẹ̀ lẹ́yìn náà bàbá rẹ̀ ìjọta àkàdísì ẹnìkan sọ̀rọ̀ kan nípa pé ọlọ́run fún ní kálùkù lẹ́sẹ̀ ìyá gangan fúnra ara ìsọ́mọ́ máa ṣe dáadáa sí jùlọ òun ti tiẹ̀ bàbá ọkọ láṣẹ lórí ti tiẹ̀ kò gbọ́dọ̀ ṣe nǹkan kan yàtí pẹ̀lú ìyọ̀ǹda ọkọ rẹ̀ ọkọ láṣẹ lórí títí ẹ̀ bá ní jókòó síbẹ̀ yóò jókòó síbẹ̀ rẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àmọ́ ma jẹ́ ọmọ gbìyànjú láti máa ṣe dáadáa sí bàbá tí bá wo justice wà gan ni níbẹ̀ yẹn ohun ìyá ó wà gbogbo dáadáa tóbìnrin máa ṣe yóò máa ṣe fọ́kọ rẹ̀ àmọ́ adúpẹ́lọ́dọ̀ ọlọ́run tó ṣe wá ní mùsùlùmí ẹ̀dì tóbìnrin bá ń wúra rẹ̀ nípa pé ah báyìí báyìí ó ṣe wá ṣe báyìí kankan báyìí kàkà ó ṣe wá jẹ́ pé irú nǹkan báyìí ṣe wá ṣẹlẹ̀ sí pé gbogbo gbà ó wà mọ̀ sí service fún ẹnìkan obìnrin gbọ́dọ̀ wo yẹn torí pa ṣe ọlọ́run bá yóò tún wá máa wo lábalábò míì náà ìkẹ́ alhamdulillah islam náà tún ṣe kiri kan ọlọ́run kò fi hàn kó sàánù arákùnrin kan àbí ọ̀sálàìsì wọ́n á fọ àwọn ọmọ sílẹ̀ ẹnìkan ló ń sọ̀rọ̀ yẹn fún mi ńgbàtà wa fẹ́ pínpín yẹn nka wá rí nǹkan tó ka àwọn ọmọkùnrin wọ́n ní kò mọba tó sọ jáde pé ah kí ló sùn náà tó wáyé lọ́kùnrin nítorí ọ̀rọ̀ ogun àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ó ti gbàgbé àwọn opportunity tọ́lọ́ fóbìnrin náà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ok bó ṣe wáyé lóbìnrin yẹn nǹkan táwọn ọkùnrin yẹn táwọn ọkùnrin yẹn àwọn tó máa fún ìyàwó wọn tọkọ rẹ̀ náà bá wà nú àwọn tó kó nǹkan yẹn ọkọ kọ́kọ́ ó provide gbogbo tóbìnrin fẹ́ fún yóò jẹ yóò mú ni ọkọ ni ó provide gbogbo tóbìnrin bá ní kò pẹ́ dandan lórí ẹ̀kọ́ náà ọkọ ni ó provide jíjẹ múmu fún yóò provide ilé tí ó gbé fún yóò provide aṣọ tí ó lò fún gbogbo àwọn eléyìí náà ṣẹ̀dá Islam tí wọ́n máa wò mọ́ra wọn rẹ̀ tó fi máa feel uh, interior lábala kan tí wọ́n máa wò fáwọn rí bákan lábala kan abala tí Islam pọ́n wọlé adúpẹ́lọ́dọ́lọ́ tó sì wá ní mùsùlùmí lẹ́yìn náà níparí gbogbo ẹ̀ ṣẹ̀dá Islam ló wá gbé kalẹ̀ báyìí dẹ́dẹ́ ni ká tẹ̀lé bẹ́ẹ̀ tàbá tí ń tẹ̀lé bẹ́ẹ̀ in túmọ̀ sí pàǹsẹ̀sìn alámọ́sá fọ̀rọ̀ rẹ̀ yẹ ibi tá ti dó láàárọ̀ inú insha Allah assalamu alaikum wa rahmatullahi wa barakatuh èyí tá a kà tó ṣe tó ṣe rí ọlọ́mọ́sá fún wa ní ládàá rẹ̀ èyí tó jẹ́ àṣìṣe ọlọ́mọ́sá fún oníjẹ nìkan kan